ọmọ ẹlẹ́ran mi kó má padà jẹ́gùn kọ́mọ aláṣọ mi kó má padà wákìsà. wákìsà orí bẹ́ẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ orí ẹsẹ̀ mi sọ̀rọ̀ àti tètè bẹ́ẹ̀sẹ̀ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀lẹ̀ dá mi sọ̀rọ̀ ok orí bẹ́ẹ̀sẹ̀ mi oh sọ̀rọ̀ ọmọ tó ṣípa lóbi máa ń gbé èyí tó yára lógun máa ń gbé mo ṣípa mo yára mo ṣe yìí tó pé mo ṣiṣẹ́ bí akúra stino gẹ́mpe bẹ́ẹ̀ ṣe ń dà mí ni mo tún gùn ẹni tó máa ga ẹsẹ̀ ní láti gùn ó kúrò nílùú tàbí bí mi kó bá lè dá ọ̀sìn for morning till night bí ọmọ ta. ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lé balùwẹ̀ wa lọ. Fresh FM. ń máa yé wa Fresh. Fresh FM. Fresh FM. Fresh FM. Fresh fm one oh five point nine fresh fm fresh fm fresh fm ọ̀gá ní màtà ọ̀sán ló ń mú sẹ́wà yọ. fresh fm ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n. fresh fm lókè ṣe dandan fún ni lóye. fresh fm ìròyìn lóríṣiríṣi. fresh fm ìròyìn tó tún gbẹnu tán. fresh fm ìbàdàn fresh fm. Tell èwo ń tiẹ̀ orí èwo ń tiẹ̀ orí wọlé àjọ wọlé ni ìwọ náà wọlé. Ah, ah. ìwọ síwájú kẹ́mi tẹ̀lé. ẹ ìwọ náà síwájú kẹ́mi náà tẹ̀lé o. ok kẹ́mi síwájú hmm. gẹ́gẹ́ bí ìyàwó kẹ́mi ọmọ tẹ̀lé ọbọ lẹ́yìn hmm. ok ok náà tó bá ti ṣe ẹgbàá pò ti ṣe ó ti rọpò sí mọ́tò mẹ́ kẹ́mi ọwọ́ ṣínà kí n wá máa lọ ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ lókù àkú ojúmọ́ àkú ojúmọ́ mọ́ àkú ojúmọ́ mọ́ àákú àtàná àákú ayọ́rùnbọ̀ dálàyè àwa yín tá a jí tòní la á jí tọ̀la aláṣẹ elédùà àmín ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa bá a ti ṣe lójoojúmọ́ adúpẹ́ adúpẹ́pẹ́ òkun fún ìṣọ́ ìpamọ́ àti ààbò ọlọ́run tí ò gbogbo wa sílẹ̀ títò ní ọjọ́ àìkú Sunday èyí tí tún ṣe ọjọ́ kọkànléní ogún oṣù kọkànlá ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún tó tún kò bá wa lókè pẹ̀ ìròyìn ajá balẹ̀ ń kí yín o níkànnì fresh one zero oh five point nine ilé orin challenge nílùú ìbàdàn orí àtọrùn ń kí yín bá a ti ṣe ní gbogbo jọ́mẹ́jọ jọ́mẹ́jọ láàtò fún yín tuntun tuntun rẹ̀ báyìí o tó a ó ti wá yá o afẹ́fẹ́ lẹ́lẹ́ wa mọ̀ gbóhùn wa rè gbèrí òkun ẹ̀fúùfù lẹ̀lẹ̀ wa mọ̀ gbóhùn wa rè gbèrí ọ̀sà lékèǹlékè àtúntìdé wa mọ̀ gbóhùn wa rè lùkà fún o nílùú àwọn aláwọ̀ funfun lọ́hùn-ún torí pé bá a ti kárí ilé la kárí oko àdẹ́sẹ̀ kòkó adọ́nà jíjìn tó ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àdúpẹ́ fọ́ba òkè tí ó túbọ̀ mọ́ mú wa tẹ̀síwájú Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P. ọ̀rùn lẹ́gbẹ̀ẹ́ orí ẹ̀rí tá a dára wọlé ajá balẹ̀ ìròyìn a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ajẹ́ wípé ojú oró ká máa kí yín pẹ́ kú àmójúbà òmìlẹ̀gbẹ́ òṣìbàtà ká máa kí yín pẹ́ kú lékè odò lónílé lálejò lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin lóbìnrin etí gbogbo tó tún lórí ọ̀fẹ́ láti gbọ́ wa yálà ní nàìjíríà ibẹ̀lẹ̀ tí ń gbọ́ wa ni o níbikíbi tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa káàkiri àgbáyé àmọ́ kí yín pàtókù ojúmọ́ aláyọ̀ tó mọ́ wa lénìí a kú ọjọ́ ìsinmi fún ti òní púpọ̀ rẹ̀ lẹ́mí wa yóò ṣe lókè pẹ̀. àmín. gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti dé ẹ ti mọ̀ wípé báago méje bó bá ti ń rókogó lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé àti lọ́jọ́ àìkú sunday ìròyìn ajá balẹ̀ ní mọ́gàtẹ̀ lórí afẹ́fẹ́ rédíò fresh nílẹ̀ ìbàdàn tòní ò tẹ̀tì àdópẹ́ lọ́wọ́ ọlọ́run waheed akintayo lorúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà àtòrí àtọrùn àti tògúwà bí ọlọ́ba sórí àpèrè ìtukọ̀ ìròyìn ajá balẹ̀ ṣèjìkò mi ṣèjìkò ra rẹ òun la fi kíní ọ̀hún ṣe mm. torí pé ìwé ìròyìn sunday punch àti ìwé ìròyìn sunday sun oníbẹ̀lákàtà tèmi. ìwé ìròyìn ti Sunday Tribune lọ́wọ́ mi tó ti ìwé ìròyìn ti Sunday Vanguard ló bá mi wá sóde tòní gbogbo ń tẹ́ ẹ fẹ́ gbọ́ ló bá ìwé ìròyìn tá kó wá ìwá sóde o lágbo òṣèlú lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lágbo ọ̀rọ̀ ti ètò ìlera àti gbogbo nǹkan ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ ìmáyégbádùn ìmáyédẹrùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà ohun gbogbo tẹ́ ẹ fẹ́ mọ bí ó dé dúró náà ni àwọn ìwé ìròyìn yìí ènìyàn wé gèlè tí wọ́n sì dé fìlà rẹ̀ tó kò ní tàbí ṣùgbọ́n o láì ní àfikún tàbí àyọkúrò tó bá jẹ́ ti àwọn fìlà òun gèlè ìròyìn ajá balẹ̀ ni kákọ́kọ́ sí i ní pìkìpìkì kó tó di pé àwọn àmọ́ bó aṣọ lára wọn lọ́kọ̀ọ̀kan èjèèjì lókù bí ó ṣe ẹ̀jẹ̀ ń gbà bí ìwọlé náà o wọ́n yí pé gbogbo ẹgbẹ́ òṣèlú People's Democratic Party àti ẹni tí í ṣe ààrẹ ilé asòfin ní orílẹ̀-èdè wa nàìjíríà ahmed lawan ọmọ kọ́wọ́rìn pẹ̀lú gbogbo àwọn tí wọ́n dáwọ́ dùnú ọjọ́ bí ọdún kẹrìnléní ọgọ́ta pẹ̀lú ẹni tí ó ti gbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà rí ìyún ọ̀mọ̀wé gulọ jonathan ńbẹ́ ń ta gbangba àwọn ìròyìn ti sunday tribune táàtì jẹ́ iṣẹ́ yẹn délẹ̀délẹ̀. tó bá jẹ́ ní ti agbó òṣèlú ni níta gbangba ìwé ìròyìn sunday punch tó jáde fún tòní ibẹ̀ ni wọ́n gbé ń jábọ̀ ròyìn lágbo òṣèlú wọn ni àwọn adíje dupò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti adíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó fi mọ́ àwọn gómìnà gómìnà tí wọ́n ó díje dupò gómìnà lọ́dún 2023 wọ́n ní inú oṣù kẹjọ ọdún 2022 ní gbogbo wọn ni wọ́n fojú hàn ó yíká orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mò ń sọ o ṣẹ̀wárí lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch bákan náà ìròyìn láti agbo òṣèlú náà ni wọ́n ní Tinubu ṣèpàdé papọ̀ pẹ̀lú Orji Kalu ó pé ẹ wò ó ìfẹ́ orílẹ̀-èdè wa gangan ló yẹ kó múmúláyà ẹni yòówù tó bá fẹ́ díje dupò ààrẹ ó nítorí pé ó yẹ kí ìfẹ́ orílẹ̀-èdè kó lékè ìfẹ́ tara ẹni nìkan ń bẹ lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ yìí. jẹ́ kí n jẹ́ iṣẹ́ ti ẹni tí í ṣe àbúrò fún Kánú o ó wí pé Kánú ò gbọ́dọ̀ kú sí àhámọ́ tẹ́ ẹ gbé sí o ìjọba àpapọ̀ etí yín mélòó ìta ìwé ìròyìn ti Sunday Tribune ló wà ọ̀fẹ́ ẹ̀ jẹ́ pé ojú ìwé keje rẹ̀ gangan ẹ̀ láti sán bàtà àròyìn yẹn ẹgẹ́ bí wọ́n ti sàn síbẹ̀ ẹ jẹ́ kí n tún lọ síbi ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú níbi tí ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá tó ti wí pé kò sáàyè fún wọ́nranwọ̀nran kankan nínú òṣèlú ti ìpínlẹ̀ Ọ̀ṣun o ohun gbogbo ń lọ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ ìwé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ní ẹni yòówù tó bá dúró dúró pé yóò máa wà dàlúrú dàlúrú nípínlẹ̀ Ọ̀ṣun ọpọ́n tọ̀hún wọn kó àtàlùbùlùbù sí lójú ní lágbo òṣèlú ìbẹ̀ nínú ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde fún tòní. tó bá jẹ́ ní ti agbo òṣèlú ni ìròyìn ṣẹ́kù kò tí ì tán ìròyìn ń bẹ lójú ìwé kẹwàá ó sàn títí wo ojú ìwé kejìlá nínú ìwé ìròyìn Sunday Punch níbi tí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà ti gbé ń ṣàlàyé oníbíkì bá ṣe ọ̀kánjúà ni kò kéèyàn ó tún jẹ gómìnà tán kó tún pé òun ọlọ́ọ̀rì du ipò sẹ́nítọ̀ o ta lẹni tó sọ̀rọ̀ yẹn àkòrí ńlá mẹ́nu bàbá bá ti ń tẹ̀wájú lórí ìròyìn àjá balẹ̀ láàárọ̀ ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lódìdí ẹ wá já gbàbẹ̀ ká kọjá lọ sójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ̀ ìbákan náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló fọ̀rọ̀ léde o látẹnu ààrẹ Muhammadu Buhari gangan lọ̀rọ̀ gbé jáde ààrẹ pé àwọn ti gbé súnmọ́ báńkì àgbáyé o láti gba owó kan eléyìí tí ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgbọ̀n dollars thirty million dollars wọ́n láwọn fẹ́ lò ní lórí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú oògùn apààrùn irúfẹ́ oògùn apààrùn wo ni bàbá ti ń tẹ̀wájú láàárọ̀ ìgbógbó ẹ̀ òun náà lẹ́ lórí ọ̀fẹ́ láti gbọ́ o. tó o jẹ́ kí n fi eléyìí náà jẹ́ iṣẹ́ ti ẹni tí ti ṣe igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò ẹnì ó wí pé ọmọ nídìí tó fi jẹ́ pé ètò ìdájọ́ oníṣẹ́lẹ́ńṣẹ́ ni àwọn ń ṣe fún àwọn ọ̀daràn ó pé ẹni tí a bá padà lẹ́yìn rẹ̀ àìjẹ́ ọgbọ́n gìrìgìrì ẹsẹ̀ o ojúwe kẹfà ìwé ìròyìn ti Sunday Vanguard ọ̀hún bẹ́ẹ̀ ìròyìn míì náà tó lélẹ́yìí lágbo òṣèlú ni o níbi tó ti jẹ́ pé wọ́n pe àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n mọ̀ ń sọ ògúlùtù ọ̀rọ̀ ṣọwọ́ sí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ti Èkìtì ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí wọ́n pé kí n la gbé kí n la jù tẹ́ di pé ó ti lé ìwé pa tó pé kí wọ́n wọ́n káwọn èèyàn lọ rèé sinmi lẹ́nu iṣẹ́ nǹkan lìdí ọ̀wà torí pé wọ́n fẹ́ ṣe ọjọ́ àṣà nípínlẹ̀ Ọ̀ṣun kí n la bá débi èèyàn ńgbà tí Fáyẹmí yóò sì sọ̀rọ̀ ẹ pé kí ló wí sọ̀rọ̀ gbèsè ni o bàbá dojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune náà ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. ẹ̀já gbéra pápápá mo ti ta kọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tòní níbi tí gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Abíọ́dún Mákindé ti gbé ń ṣàlàyé ó pé ntí ààrẹ Muhammadu Buhari lè ṣe leléyìí o láti rí i dájú pé orílẹ̀-èdè wa Nàìjíríà adúró lẹ́yọ̀ kan oṣù láì jẹ́ pé Nàìjíríà pín yẹlẹyẹlẹ ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹta ó lé ní ogún nínú ìwé ìròyìn Sunday Sun bẹ́ẹ̀ gẹ́lẹ́ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ikọ̀ IPOB ó tún jẹyọ nínú ìròyìn láàárọ̀ yìí wọ́n ní ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Biafra tá a mọ̀ sí IPOB àwọn náà ni wọ́n ti dìde ogun o sáwọn agbébọn kan tẹ́nìkan mọ̀ tí wọ́n ń da omi àlàáfíà ìlú rúlú gbòlògbò bẹ́ẹ̀ ni wọ́n tó ké sí àwọn àgbààgbà lẹ́yà Ìgbò tó fi mọ́ gbogbo àwọn èèyàn Ìgbò lápapọ̀ wọ́n ní ẹ̀yin náà dìde ogun sí wọn bí wọ́n bá gbógun tì yín ẹ gbógun tì wọ́n ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹrin ó dín lọ́gbọ̀n nínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tòní. wọ́n pé ìjọba ìpínlẹ̀ Kogi wọ́n ti rọ́lu wọ́n ti rọ́lu àwọn àjọ EFCC ní ìlànà ti gbé ṣubú lóòró kí ó dé o tó fi jápé ìpínlẹ̀ Kogi lẹ dójúlé lórí ọ̀rọ̀ owó tẹ́ ẹ péjọba ní ẹ gbà padà kí ló kàn yín ní orí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ ni ìjọba àpínlẹ̀ Kogi ń wí fún àjọ EFCC ojúwe kẹfà àwọn ti Sunday Tribune ni mo ti rí i àmọ́ tó bá ṣe pé ní ti ìpínlẹ̀ Benue ni ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ yẹn Samuel Ortom ọgbà wọn ṣàmúlò àwọn bàbá àṣàlẹ̀ o láti yan mòye ní fún ti ọdún 2023 èyí tí ètò ìdìbò gbogbogbò ń bọ̀ ó nítorí wípé ẹnu àgbà ńlòbí tí í gbọ́ ojú ìwé kẹfà àwọn ìròyìn ti Sunday Tribune náà ni mo ti jẹ́ iṣẹ́ yìí. ìròyìn ọ̀rọ̀ òṣèlú ó ní ìròyìn tí wọ́n tún fi ta bánà sójúde ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tòní náà wọ́n ló tún ti ń rúgbó bọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bò ni wọ́n ṣe pín ipò lẹ́kùnjẹkùn òun ló tún fi ẹgbẹ́ òṣèlú APC lògbòlògbò ní Nàìjíríà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn èèyàn láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá àwọn àgbààgbà ń bẹ̀ wọ́n ní ipò tí wọ́n fi sọ̀dọ́sọ́dọ̀ àwọn eléyìí ti ṣe ipò alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC wọ́n láwọn kọ̀ ẹlẹ́dàá àwọn sì kọ̀ wọ́n ní àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣèpàdé pápá kan lónìí nílùú àbújá ti ṣe olúùlú orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá níbi nǹkan ti ṣe ń lọ yìí ó ṣeé kó jẹ́ wípé ìpàdé àjọ ńlá tẹgbẹ́ òṣèlú APC ní Nàìjíríà ìyún National Convention wọn wọn ló ṣeé ṣe kí wọn ó sún sí ọjọ́ kejìdínlógún nínú oṣù kejìlá ọdún tá a wà yìí àbí kó tiẹ̀ wọnú ọdún tí ń bọ̀ gan ọdún 2022 gàdàgbà gàdàgbà ó ní wọ́n tẹ́ pẹpẹ ìròyìn sójúde àmẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójúwé kejìlélógún bẹ́ẹ̀. Tinubu o bíi kẹlẹ wà lẹ́yìn rẹ o láti díje dupò ààrẹ lọ́dún 2023 èmi kí mo kú wí gómìnà ìpínlẹ̀ Bauchi àti ìpínlẹ̀ Edo ènìyàn ní bíi kẹ́hìn làwọn wà lẹ́yìn Tinubu láti díje dupò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bá di ojú ìwé kẹfà àwọn ìròyìn ti Sunday Tribune ẹ jẹ́ àpàdé ń bẹ̀ ó sì tún bẹ ní ojú ìwé kẹsàn-án kó bírèkì jọ ah, ah, hmm. ọ̀dà àjẹsẹ̀ rẹ̀. ọ̀dà kó tó di wípé àmọ̀kọjá lọ sí ojú ọjà ẹja tó sáré já àwọn eléyìí ṣe wọ́n ní nípínlẹ̀ Èkó wọ́n ní àjọ̀dún ọlọ́dọọdún kan eléyìí tí wọ́n máa ṣe ń bẹ̀ wọ́n ní wọ́n ti pé lọ́dún ni o ó ṣeé ṣe kí àjọ̀dún náà kọ́mọ̀ lè wáyé torí ìbẹ̀rùbojo ti abala kẹrin COVID-19 tí wọ́n pé wọ́n tún ti ń kẹ́fìn rẹ̀ láwọn ibì káàkiri àgbáyé ṣẹ̀wárí lẹ́kọ̀ọ́ ikàn náà òun náà ni wọ́n ti pé àwọn èèyàn mọ̀ ti kọjú oro síjọba pàápàá àwọn ọlọ́kadà wọ́n nítorí bá méjì kọ́ wọ́n ní àwọn ọ̀kadà eléyìí ti ń lọ bí irinwó four hundred níjọba gbẹ́sẹ̀ lé ni wọ́n sì ti lọ lúlú ìròyìn yẹn ń bẹ nínú ìwé ìròyìn Sunday Sun tálákọ̀ọ́kọ́ ọ̀hún inú ìwé ìròyìn Sunday Punch ló wà. bí ó ṣe jẹ́ àròjù ọjà polówó ń ta àgbékarí tó bá jẹ́ ti àwọn àkọlé ìròyìn gbogbo tí ọba ìwé ìròyìn wa ni mm. èèyàn fẹ́ ẹ̀jẹ̀ iṣẹ́ rẹ̀ wọ aago mẹ́sàn-án àròjọ mọ́sán. ẹja lọ sójú ọjà pápápá tá a bá lọ tá a bá padà dé ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ nìkan ni fresh ó lẹ́ẹ̀tì bá wa. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. Happy birthday. ìràwọ̀ kan yọ lójú ọ̀run o tó mọ́lẹ̀ kárí o. èmi twenty first november lábí ẹni tó níràwọ̀ yẹn ayọ̀ mi dára mọ́lá aya akípadé o Germany connections happy birthday to you. ó yá o wà á dúpẹ́ o. ọmọ ọlọ́jọ́ ìbí o. Ah, ọmọ o ọmọ o. ọmọ ọlọ́jọ́ ìbí o. olórí akínwọlé ni akínpadé. ọmọ ọlọ́jọ́ ìbí o. mọ̀mọ́ adérúnkẹ́ mọ̀mọ́ adébọ́lá. ọmọ ọlọ́jọ́ ìbí o. mọ̀mọ́ adébọ́lá àtàdé olú o ọmọlájà ibi ìwọ ni màmá adékọ́lá àtàdétọ́lá ọmọlájà ibi ìjọ ní twenty first november à celebrate ẹ ọmọlájà ibi ìjọ wahid akintayo ìlú mọ̀ká pírísẹ̀ntà ló bí ẹ. ọmọlájà ibi o ah. happy birthday. ẹ̀yọ́ bá mi dára mọ́lá akínpadé o ọmọlájà ibi o àtẹ̀tẹ̀lẹsẹ̀ tẹ̀lọ. ọmọlájà ibi o happy birthday. Ah. Nigeria Enterprises gọ́níyà fíjì lọ́rọ̀ furniture ní Tohac Interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí tó wù yín pàápàá jùlọ imported bed lórí ìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ́ lè bá láàfin stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàlẹ́m máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbékẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures. second anniversary life plus foundation international ìlú ìbàdàn meet. CCT. àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ life plus foundation international jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary life plus foundation international ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà olùṣeyí abiodun makinde àwọn àlejò pàtàkì ni professor kaz garba professor ọ̀nàdélé ayọ̀wọlé professor ike ajani dr abib ọ̀nàmítóyè àti dr olùyẹmí fásinà àwọn orí adéjọ́ náà ni bàbá wa kábíyèsí his imperial majesty ọba lamidi adéyẹmí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ àti olùbàdàn ti ní ìbàdàn alhaji ogungun ní sọwá ọba salu adetuji labudọ ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light blood foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up joyce b ring road ìbàdàn láago mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero eight zero three five six two two one double six second anniversary Life plus foundation international èmi ò rí dẹ́yìn bẹ́ẹ̀ òyànlélẹ́nu ṣoṣo TSC mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. ó yá gbogbo bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa. nínú pàdé àdúrà máa jẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our father. látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero. làkórí God of our father. jésù ìrànlọ́wọ́ aláìléèyàn. fẹ́ lu àwọn ìránṣẹ́. prophet mark akínbíyì. Pastor akín Reverend rẹ̀rẹ̀ wálé adéoyè. prophet wùmí jésù yínká. prophet sí ọláyà. prophet ẹ̀sáyà ọ̀ aládé ọmọ wòlíì. bishop and Prophet as lucas. àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó ní ọlọ́run sọ bẹ́ẹ̀. kẹ́mi Eriobo Yemi David Bọ́sẹ̀ Super Esther Palẹ̀mọ́ Táíwò Ògúnbíyì Ọ̀pẹ́yẹmí Madu Máyọ̀ Wálì Dámilọ́lá Daniel Tolú Ibi Tóyè Olùgbàlejò ni wòlíì Olúfẹ́rin òní Prayer City Sisi Esimentin Tọ̀blẹ́lẹ́nu Sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn ansan lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ dánilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ eré tòrin ti ijó ti lu tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀ lọ́mọ Page One, babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm Lafia Hall and Talvik Favours of Tao Nibata. A ti lárinrin jù ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ dìde ní festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní pápá csc e primary school abiri ìkòyí aago márùn-ún ìdájí mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀lẹ́ nípàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi Adeola. evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni Professor sam olúwalọ olùgbàlejò ní pastor iho e alalade bàbá cac orí òkè ìkòyí àtẹnitá fún ní ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp CSC ìkòyí dis street evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde. ajá balẹ̀ ajá balẹ̀. tàbí ṣùgbọ́n ó ti dé ojú ọ̀gbagadè báyìí tí a ṣíde rẹ̀ ní mọ̀nàmúwà ẹ sì kókó ti mọ̀ wípé òun tó bá ti yá kan kì í pẹ́ mọ́ àdíyá hmm. fúnlà ń tètè ọjọ́ tí ń ṣègbéyàwó bẹ́ẹ̀ ní kàgbọ́n ọmọ ní wàràǹsẹ̀sà kí ó gbọ́dọ̀ ó lè bá tètè kú mú bí ìdodo ẹ̀fọn ni o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ojú ìwé kọkànléní ọgbọ̀n ìwé ìròyìn ti Sunday Tribune lẹ́yìn tó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ṣàǹkóṣàǹkó lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nílẹ̀ yìí tí wọ́n ṣe dáwọ́ àdùnnú ayẹyẹ ọjọ́bí ọdún kẹrìnléní ọgọ́ta pẹ̀lú ti ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ eh, ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ rí lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ọ̀mọ̀wé Goodluck Jonathan ẹni tí ọjọ́ bíi ẹ̀ kò lókè èpè tí í ṣe ọjọ́ ọdún kẹrìnléní ọgọ́ta lára àwọn èèyàn ṣàǹkóṣàǹkó tí wọ́n dáwọ́ ọ̀dùnnú ìgbà ọdún ọdún kan ni o pẹ̀lú ọ̀mọ̀wé Goodluck Jonathan ibẹ̀ la ti rí ẹni tí í ṣe ààrẹ ilé asòfin lórílẹ̀‐èdè wa Nàìjíríà sẹ́nitọ̀ Ahmad Lawan ibẹ̀ la ti rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí wàá ṣe akọ̀wé ètò ìròyìn tó ń ti ètò ìpolongo akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ọ̀gbẹ́ni Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn òun náà pẹ̀lú ọlọ́ṣẹ́ ìkíni kú oríire sí ọ̀mọ̀wé Goodluck Jonathan nígbà tó náà sì ń fèsì padà sí gbogbo àwọn Afẹ́nifẹ́re ó pé wọ́n ṣe ń ṣeun ó pé torí wípé nínú ìfẹ́ òun ìṣọ̀kan tẹ́gbẹ́ òṣèlú PDP táwọn fi ń ṣètò àkóso iná ló lè fa káwọn máa rántí ọjọ́ ìbí ara wọn káwọn sì máa yọ̀ ṣìnkìn ó pé òun gẹ́gẹ́ bí ẹnìkan tó ń jẹ́ ògbóǹtagì ẹgbẹ́ òṣèlú PDP ìyún ọ̀mọ̀wé Goodluck Jonathan ní sọ̀rọ̀ o ó pé òun ò ní yẹ̀ òun ò ní gbò lójúnà àti mú àgbéga bá ẹgbẹ́ òṣèlú PDP òní yálà o òun tó ní àǹfààní tàbí èròǹgbà láti díje dupò kan ni o tàbí òun ò ní o gbogbo ẹnikẹ́ni tó bá ti yọ sí mọ́ ń bọ̀ tó pé òun náà fẹ́ ń ṣe bí ènìyàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP ń làwọn ò rọṣọ mọ́ nídìí torí wípé ìgbà ẹ̀kẹ́ ní parapọ̀ ọmọlé ìgbà ìrùn níṣẹ́ parapọ̀ ọmọ àgìyàn ọ̀nbẹ ní ojú ìwé kọkànlélọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigeria Tribune. lórí ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ti agbo agbo òṣèlú ẹ jẹ́ kémi náà ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ ń bẹ̀ o lójú ìwé keje òní mo ti tajú kán rí ìròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní lórí ti ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 nílẹ̀ wa Nàìjíríà wọ́n ló ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tí wọ́n ó díje dupò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú APC òun PDP tó fi mọ́ àwọn tí wọ́n ó díje dupò gómìnà nínú àwọn ẹgbẹ́ òṣèlú APC àtẹgbẹ́ òṣèlú PDP tó fi máwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú míì wọ́n ló ṣeé ṣe kọjá pé inú oṣù kẹjọ ọdún 2022 òní wọn ò fojú hàn dé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ sójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní síwájú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2023 lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ọ̀kan ìjọ̀kan ọ̀rọ̀ ló ti ń jẹyọ o tó sì ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí yóò gbé àsíá lọ́wọ́ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó fi máwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú míì òun náà ni yóò fojú hàn dé kó tó di ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹjọ ọdún 2022 bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n pe àwọn gómìnà gómìnà tí wọ́n jáde láti gbé àsíá ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan dání láti àwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà làwọn náà fojú hàn dé o kó tóó di gbèdéke ọjọ́ kejìdínlógún nínú oṣù kẹjọ ọdún 2022 yìí kan náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà àwọn náà ni wọ́n ti kọ́kọ́ kéde rẹ̀ síwájú àsìkò yìí o tí wọ́n pé ọjọ́ kejìdínlógún nínú oṣù keje ọdún 2023 gangan lẹ́tọ̀ ìdìbò gbogbogbò lórílẹ̀‐èdè nàìjíríà ni ọmọ gbéra sọ ẹni tí í ṣe alága àpapọ̀ fájọ INEC ní nàìjíríà wọ́n ní ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹrin ọdún tá a wà yìí òun náà ló ṣe ní àlàyé o wípé àjọ INEC àwọn ò fi àtẹ bí ètò ìdìbò gbogbo bí yóò ti ṣe lọ nílẹ̀ wa nàìjíríà tó di ọdún 2023 síta lẹ́yìn tí wọ́n bá ti di ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Anambra lọ́jọ́ kẹfà nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí lẹ́yìn tí wọ́n bá ti dì tán gẹ́gẹ́ bọ́rọ̀ ṣe wá ń fojú hàn lásìkò yìí wọ́n ní ọ̀rọ̀ gbogbo òun náà lọ́mọ̀ tí ń fìdí rẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn tí ilé asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ti bu ọwọ́ lu àtúnṣe eléyìí tó kan ti ẹ̀ka ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà nínú ìwé òfin orílẹ̀-èdè yìí tó sì wá jẹ́ wípé bí wọ́n ti ṣe buwọ́lù yìí wọ́n ní wọ́n ti taari rẹ̀ sọ́dọ̀ ẹni tí ṣe olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari wípé káàrí ó buwọ́lù kó sì bẹ̀rẹ̀ sí ní di òfin pọ́nbélé o kí àmúṣe rẹ̀ kó sì bẹ̀rẹ̀ lójú ọ̀gán nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní àtúnṣe ilé ìtọ́ wáyé yìí wọ́n ní bàrí orílẹ̀-èdè bí wọ́n bá fi lè bu ọwọ́ lù wọ́n ní àjẹ́ wípé gbèdéke ọjọ́ eléyìí tí àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n fi lélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ń bẹ nínú ìwé òfin wípé ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ní ọgọ́ta ọjọ́ eléyìí tá a mọ̀ sí sixty days láti fi orúkọ gbogbo àwọn ọmọ oyè lápapọ̀ nínú ẹgbẹ́ òṣèlú wọn sọwọ́ sí àjọ INEC wọ́n ní wọ́n ti fẹ́ gbèdéke ọ̀hún lójú sí o láti pàṣẹ ti àtúnṣe eléyìí tó wáyé yìí báàrí orílẹ̀-èdè wa nàìjíríà bá sì ti bu ọwọ́ lù tí yóò dòun pọ́nbélé wọ́n ní lásìkò yìí gbèdéke ọjọ́ eléyìí tí wọ́n fi sínú àtúnṣe eléyìí tó wáyé ọ̀hún oníṣe ọgọ́sàn ọjọ́ o ìyún one hundred and eighty days tẹ́gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n ní láti fi orúkọ àwọn ọmọ òye wọn sọwọ́ síwájú àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní eléyìí náà ni àjọ INEC ni wọ́n sì ṣiṣẹ́ tọ̀ lásìkò tí wọ́n bá ń ya bátà ní òun àtẹ bí ètò ìdìbò gbogbogbò ọdún 2023 bí yóò ṣe lọ ṣẹ̀wárí farajọra àròyìn yẹn òun ló ń pe ọ̀rọ̀ ṣe dúró wò mọ́ lásìkò tá a wà yìí o torí pé Tinubu Àtíkù wọ́n ní gbogbo wọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ ogun wọn dìde ìyún àwọn alátìlẹyìn wọn nínú ẹgbẹ́ òṣèlú wọn tí wọ́n pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri láti lọ rí mọ́ fa ojú àwọn ọmọ ẹgbẹ́ mọ́ra o ní ìgbáradì sílẹ̀ fẹ́tọ̀ ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú wọn tí yóò mọ̀ wáyé lọ́dún 2022 wọ́n ní ẹni tó ti fi gbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àtòun àtẹni tó ti fi gbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà atiku Abubakar wọ́n ní kò ṣeé dúró wò ó làwọn méjèèjì ni wọ́n ń fọ̀rọ̀ ṣe lásìkò yìí o torí pé àwọn méjèèjì yìí wọ́n ní lóòótọ́ àti lódodo wọn ò tí ì fẹnu ara wọn sọ wípé àwọn fẹ́ díje dupò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà bó bá dọdún 2023 wọ́n ní àmọ́ gbogbo ògbésẹ̀ eléyìí táwọn alátìlẹyìn wọn tí wọ́n gbé àti táwọn náà fi ara wọn sọ wọ́n lọ́jọ́ bí ẹni wípé àwọn méjèèjì yìí wọ́n mọ̀ mú ọ̀rọ̀ ọ̀hún lérè wọ́n ní ti ní ti sẹ́nẹ́tọ̀ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní lẹ́kùnjẹkùn nípínlẹ̀ dé ìpínlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ní wọ́n ti lọ rèé sí ìlànà eléyìí tí wọ́n ṣe àmúlò láti fi polongo ìbò fún Bọ́lá Tinubu tó bá ti di ọdún 2023 wọ́n láwọn alátìlẹ́yìn ti Àtíkù ní tiwọn wọ́n ní wọ́n sì wà lórí pé wọ́n ṣe ìpàdé o lọ́lọ́kanjọ̀kan pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ gbèrú àwọn ìkàn ìkàn lẹ́gbẹ́ òṣèlú PDP wọ́n wá ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ẹnìkan òun náà ló ti kéde o wípé òun ṣetán láti jáde bí ipò àrí orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni ọ̀hún náà sì ni alága fún ẹgbẹ́ tó jẹ́ ti àwọn apòògùnpọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà lápapọ̀ ìyún ọ̀jọ̀gbọ́n Sam ọ̀hábùnwà wọn ló ṣe ní àlàyé wípé òun ti ṣe tán láti jáde du ipò àrí orílẹ̀-èdè wa nàìjíríà lọ́dún 2023 wọ́n ní ẹlòmíín tó náà tún sọ̀rọ̀ òní sẹ́nẹ́tọ̀ ayim pius ayim látinú ẹgbẹ́ òṣèlú pdp ó pé gbogbo ibi tí wọ́n bá rí kí wọ́n fi ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú pdp sọ̀dọ́ sí ní ti òun o kò sí nǹkan kan tí ó dá òun dúró òun ó jáde láti di gbò fún ipò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú PDP ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé keje lẹ́tì lórí ọ̀fẹ́ láti kà á lákàgbádùn lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ̀ yìí. káàbọ̀ ó ṣeun. àjẹ́ àbálẹ̀ ìròyìn náà ló kúkú ń tẹ̀ sí ọwọ́ iwájú ibikíbi tẹ́ ẹ bá ti ń fetí gbéyàwó ẹ̀ tẹ́ ẹ sì ti ń fi ojú wò wá ní ketekete bí ìran o lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ṣe wà ń bẹ̀ no problem ẹgbẹ́nu sí ẹgbórí wọlé ká pèrò sọ́kàn síwájú sí i ẹjá lọ sí ojú ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune níbi ìròyìn eléyìí ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ní ìpínlẹ̀ Èkìtì wọ́n mọ̀ sọ òkú ọ̀rọ̀ sọwọ́ sí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ yẹn èyàn ni ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹmí wọ́n pé kíla gbé kíla ju o tẹ́ ẹ wá di pé torí ọdún àṣà àti ìṣe àti fífi àwọn ẹ̀bùn hàn ní ìpínlẹ̀ ọ̀ṣun ọwọ́ gbé iléèwé pa ó fi olùgbòǹgbòrò tó ń ti àgádágodo gbàǹdùgbàǹdù. <clears throat> pẹ̀lẹ́ ó ṣeun òfin mm-hmm. gbé iléèwé pa ní ìpínlẹ̀ Ọ̀ṣun iléèwé pa yàmọ́rí àti girama fún odidi ọ̀sẹ̀ méjì kí la gbé kí la ju o ẹgbẹ́ òṣèlú PDP bí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣe é gbàgbé wípé ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí ńlọ́jà pé ó jẹ́ gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress wọ́n pé gbogbo àṣẹ tí wọ́n wípé àwọn ẹgbẹ́ òṣèlú PDP ń tọ́ka sí pé ń pa lé ètò ẹ̀kọ́ lórí àti àwọn abala o kódà àkọ̀bákùngbé bíi ti wù kó mọ̀ nígbà tí ń pe àkíyèsí gbogbo àwùjọ àti ìpínlẹ̀ Èkìtì lápapọ̀ tó ń tẹgbẹ́ òṣèlú PDP sí ìwà ilé tí a wípé gómìnà ìpínlẹ̀ Èkìtì wù láti ṣe ilé ìwé pabambamu ẹni tí ń gbẹnu ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún sọ̀rọ̀ ọ̀nà ni ọ̀gbẹ́ni Raphael Adéyanjú inú àgbéjáde àtẹ̀jáde kan èyí tó jáde ní àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé níbi tí ẹni ti ṣe olórí àwọn ikọ̀ èyí tí ń rí sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ láàrin ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé náà ló dúró gẹ́gẹ́ bí adílé ti ń ń sojú fún alága ní ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni lánre ọmọlàṣẹ ní ibi ìpàdé náà ni wọ́n ti wá fi ojú láàmẹ̀tọ́ wo ìgbésẹ̀ gómìnà ìpínlẹ̀ èkìtì ní pé àwọn ò pé àwọn lòdì sí mímú àyájọ́ ọjọ́ àṣà ìṣe àti fífi ẹ̀bùn àwọn ògo wẹ́rẹ́ àwọn àpá wọn lòdì sí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP o torí àwọn mọ̀ pé ọmọdé òní náà ni ẹ̀yin ní ìdàkùkọ àwọn ọmọdé òní náà ní òdòdó ògo orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìpínlẹ̀ tí wọ́n bá wà lẹ́yìn wọn ọ̀la kò sì sẹ̀ mọ́ ṣẹlẹ̀ láti máa ṣe àyájọ́ ọjọ́ àṣà ìṣe àti fífi ẹ̀bùn àwọn ògo wẹrẹ ṣùgbọ́n kò tí ì wá ṣẹlẹ̀ rí kí wọ́n torí rẹ̀ sẹ́ ilẹ̀kùn iléèwé pa fún odidi ọ̀sẹ̀ méjì nígbà tí òun náà wàá máa fèsì sí ọ̀rọ̀ ẹni tí ọgbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyemí títún ṣe eh, agbẹnusọ lẹ́ka ètò ìròyìn fún gómìnà ìpínlẹ̀ èkìtì ẹlẹ́yìn náà sọ̀kò ọ̀rọ̀ padà sí ẹgbẹ́ òṣèlú pdp ó pé gbogbo ìgbésẹ̀ tí gómìnà gbé yìí kò tí ì lòdì sí ìdàgbàsókè ètò òṣèlú tàbí ti ẹgbẹ́ òṣèlú kankan tàbí tako ti ẹgbẹ́ òṣèlú alátakò kankan lè mọ rí gómìnà ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí ọ̀tá ó pé lóòótọ́ ẹni gómìnà ìpínlẹ̀ èkìtì ṣe ilé ìwé pa fún ọ̀sẹ̀ méjì ṣùgbọ́n kí ohun gbogbo tí wọ́n fẹ́ ṣe nínú ètò kọ́mọ bàa jẹ́ ìdíwọ́ fún àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ ni pé wọ́n fi ní kí oníkálukú kí wọ́n dúró lọ́ọ̀dẹ̀ wọn náà kó sì jẹ́ pé gbogbo ètò tí wọ́n bá fẹ́ ṣe àwọn olùkọ́ni láwọn iléèwé wọn ráàyè kópa wọ́n sì ráàyè fi àwọn ọmọ tí wọ́n bá jẹ́ aṣojú iléèwé kọ̀ọ̀kan ṣọwọ́ sí gbogbo ibi ètò tí wọ́n bá pèyàmọ̀ fún wọn wípé àti pé kí àwọn òbí àti àwọn alágbàtọ́ gan tí wọ́n fẹ́ lọ́wọ́ sí ìdàgbàsókè àṣà òun ìṣe àti fífi ẹ̀bùn hàn ní ìpínlẹ̀ Èkìtì wọ́n lè bá àráàyè dúró déédéé ó ní wípé gómìnà ìpínlẹ̀ Èkìtì gbé ọwọ́ tọ́ta ko ìdàgbàsókè ètò òṣèlú ní ìpínlẹ̀ Èkìtì kágbé òṣèlú PDP ó yẹ mọ́ wọ́nranwọ̀nran lẹ́nu ntọ́ wà ní ìbámu pẹ̀lú àtimú ìdàgbàsókè bá ìlú ẹni gómìnà èkìtì ní ìpínlẹ̀ èkìtì ńlọ wà àmọ́ ẹgbẹ́ òṣèlú pdp sọ pé ní tàwọn tàwọn o tiẹ̀ ló ṣe kìí ṣe tàwọn àwọn mọ̀ wípé láti lè máa fi ààyè gba kí ìsinmi rẹpẹtẹ kọ́ máa wà lẹ́nu ètò ẹ̀kọ́ yóò jẹ́ kí ọpọlọ àwọn ògùnwẹ̀rẹ́ ọmọ sùn ni kò sì ní jẹ́ kí wọ́n rí ilé ẹ̀kọ́ wọn gẹ́gẹ́ bí ojúṣe tàbí ntọ́yà wọn gbájúmọ́ pé ìgbà làásì ìbúra ẹnìkan kì í bú ṣọ̀gó lẹ́rùn wọn pe ẹgbẹ́ òṣèlú pdp sẹ́ àwọn ń wí àwọn òsì ní yípadà torí wọn yípa àwọn máa gogo lẹ́nu àwọn ọ̀f faramọ́ irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kí gómìnà ìpínlẹ̀ Èkìtì kọ́mọ̀ dàrú ẹ̀ lásàmọ́ ọ̀nbẹ ìwé keje ìwé ìròyìn ti Sunday Tribune. ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wa ilé orin challenge ń bàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní Tinubu ṣèpàdé alátìlẹ̀kùn mọ́rí ṣe pẹ̀lú Kalu níbẹ̀ náà ló sì gbé ń ṣàlàyé fáwọn oníròyìn ó pé ìfẹ́ orílẹ̀-èdè ẹni ńlọ́yẹ kó lékè ìfẹ́ ara ẹni o pàápàá béèyàn bá ń sọ̀rọ̀ bóun fẹ́ díje dupò kan tàbí kejì lórílẹ̀‐èdè wa nàìjíríà ń bì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn ẹ̀ wọ́n ní èèkàn kò gbòòn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè wa nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àná tí ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n pé bàbá wọ́n wọlé kanlẹ̀ sílùú Àbújá o nínú ilégbèé ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia iyun Orji Uzor Kalu níbi táwọn méjèèjì tí wọ́n gbé ṣèpàdé alátìlẹ̀kùn mọ́rí ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ọ̀rọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú èròǹgbà Bọ́lá Tinubu láti díje dupò òṣèlú lọ́dún 2023 wọ́n ní làwọn oníròyìn nígbàgbọ́ pé ó gbé bàbá wa o àmọ́ ṣe lọ̀rọ̀ ń yà wọ́n lẹ́nu nígbà tí bàbá tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n pe ìfẹ́ orílẹ̀-èdè gangan ló yẹ kó lékè ìfẹ́ ara ẹni o bá a bá ń sọ̀rọ̀ pé àádìgbà àádàwò nídìí òṣèlú lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní Tinubu lẹ́ni tó gúnlẹ̀ sínú lẹ́gbẹ̀ẹ́ kálù ní nǹkan bíi ọwọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ ó rékọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní náà lọ́mọ̀ jẹ́ pé àwọn ìkan òṣèlú méjèèjì ọgbà tí wọ́n gan ní ara wọn wọ́n ní wọ́n dì mọ́ra wọn gbàgì o táwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí ní yọ̀ mọ́ra wọn wọ́n ní kódà Kalu sọ̀rọ̀ kó tó di pé wọ́n wòrò kò mọ́rí láti ṣe ìpàdé ó nínú òun má dùn gidigidi òun sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o pẹ̀lú bó ṣe jẹ́ pé sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ìlera wọn ó yára bọ̀ sípò ní kíákíá o wọ́n ní lẹ́yìn ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣẹ́ ọ̀hún òní gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó sẹ́nitọ̀ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n bá ikọ̀ tó jẹ́ ti àwọn oníròyìn tí wọ́n ṣiṣẹ́ fún Kálù sọ̀rọ̀ wọ́n ní àwọn oníròyìn wa ń bi wọ́n léèrè wípé kí gangan ni lájorí kí ni kókó ìpàdé tó wáyé láàrin àwọn méjèèjì o àmọ́ ńgbà tí Tinubu sọ̀rọ̀ ó ní tó ń wá fún yìí kì í sọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò àti wípé nǹkan eléyìí tó wà láàrin àwọn méjèèjì nìkan ni wọ́n nígbà tí àwọn oníròyìn tí wọ́n tún takò tó béèrè sí bàbá wípé a wípé ẹ fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 ìjẹ́ ìpàdé tẹ́tí ẹ̀ ṣe yìí ó fi ibì kankan ní nǹkan ṣe pẹ̀lú èròǹgbà yín láti díje dupò ààrẹ ńlẹ̀ nàìjíríà lọ́dún 2023 wọ́n ní tinubu tún ní sẹ́ àníṣe ìpàdé tí mo wá ṣe pẹ̀lú ọ́jì úsọ̀ kalu kì í ṣe láti sọ̀rọ̀ òṣèlú o torí pé ìfẹ́ orílẹ̀-èdè ẹni òun gangan ló yẹ kó lékè ìfẹ́ ara ẹni o àti wípé ọ̀rọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀rọ̀ ọ̀rọ̀ ajé àti àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò tọ́fẹ̀gbẹ́ wọn gànà wọn ní lára táwọn pẹ̀kẹ́lù lélẹ́yìí o láti lè rí i dájú pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa nàìjíríà ó dúró rè ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí ṣẹ̀wárí lápá àṣàlẹ̀ bákan náà ibẹ̀ ló lórí orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ muhammadu buhari ibẹ̀ ni wọ́n gbé ń sọ̀rọ̀ ààrẹ pé àwọn ti tọ báǹkì àgbáyé lọ o láti lọ rèé yá owó kan eléyìí ti ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgbọ̀n dọ́làs wọ́n ní wọ́n fi kọ́ iléeṣẹ́ níbi tí wọ́n ti máa pèsè oògùn apààrùn eléyìí tí ń dènà àwọn àrùn gbogbo náà lórílẹ̀‐èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ ròyìn ẹ̀ wọ́n ní ẹni tí í ṣe olórí orílẹ̀‐èdè yìí ajagun gbébàtì muhammadu buhari ni wọ́n ti yọjú ọ̀rọ̀ òde o wọ́n ní ìjọba orílẹ̀‐èdè wa nàìjíríà ni wọ́n ti ń sọ àsọyépọ̀ lọ́wọ́ o pẹ̀lú báńkì àgbà káàkiri àgbáyé lórí ojú náà láti yá owó kan tí ń lọ bíi mílíọ̀nù lọ́nà ọgbọ̀n dollars èyí tí wọ́n fojú sùn láti fi kọ́ iléeṣẹ́ tí wọ́n ti máa ṣe oògùn apàrùn sórílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ní nígbà tí bàbá ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn ibẹ̀ ni wọ́n ti ń ṣe ní àlàyé pé iléeṣẹ́ eléyìí tí yóò jẹ́ kíkọ sórílẹ̀-èdè wa nàìjíríà yìí ni yóò jẹ́ àjọṣepọ̀ o láàrin orílẹ̀-èdè nàìjíríà àti iléeṣẹ́ kan eléyìí tí wọ́n ń pè ní maybeka wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ni tí ṣe igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò ni wọ́n ṣojú fún níbi ètò pàtàkì kan tó ní ṣe pẹ̀lú ìkẹ́kọ̀ọ́jáde tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti ń kọ́ni nípa ìlànà òfin àti ààtò tó jẹ́ ti ìlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà èyí tó wáyé nílùú Jos lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọ́n ní lára àwọn tó tún péjú pésẹ̀ síbi ètò pàtàkì ọ̀hún láti rí gómìnà ti ìpínlẹ̀ Plateau Simon Lalong àti ẹni tí í ṣe Sultan ti Sakoto Mohammed Sahad Abubakar tó fi máwọn lókọlókọ míì lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò tí wọ́n gba ẹnu ààrẹ sọ̀rọ̀ àwọn náà ni wọ́n ṣe ní àlàyé wípé nàìjíríà a ti bẹ̀rẹ̀ sí ní sọ àsọyépọ̀ o pẹ̀lú ẹ̀ka tó jẹ́ ti aládàáni tí wọ́n ti máa yáni lówó ní báńkì àgbáyé wọ́n láwọn sì tún ti tọ àwọn lájọlájọ míì tí wọ́n máa yáni lówó lágbàáyé lọ o pé kí wọ́n dákò kí wọ́n dìde ìrànwọ́ fórílẹ̀-èdè wa nàìjíríà lórí ojú náà láti rí mílíọ̀nù lọ́nà ọgbọ̀n dollars èyí tá a fẹ́ fi gbọ́ bùkátà kíkọ́ ibi tí a ti máa ṣe oògùn apàrùn sórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní igbákejì ààrẹ ṣe àdáyẹnrí ọ̀rọ̀ wọ́n ní iléeṣẹ́ ọ̀hún ó ní wọ́n mọ̀ pé ní Bao Vaccine Nigeria Limited tó sì jẹ́ pé ìdá mọ́kàndínláàádọ́ta ń bẹ̀ ó ní yóò jẹ́ ti orílẹ̀‐èdè wa nàìjíríà o wọ́n ní àjọ ní ilé ìtọ́sẹ́kù yẹn òun náà ni yọ́ọ̀mọ̀ jẹ́ ti iléeṣẹ́ May and Baker gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ní sáà àkọ́kọ́ ọdún eléyìí tá à ń wò lọ́ọ̀kan yìí kọ́ba òkè ojú oṣojú ẹ̀mí wa ọdún mhm. twenty twenty two wọ́n ní náà ni ọmọ gbéra sọ ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ àtàlákọ́kọ́ àtẹlẹ́kejì ojú ìwé kẹfà lẹ́ti gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch. bí n bá wọn sọ fún ọ pé lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn mẹ́rin ní ń wò mí lẹ́ẹ̀kan oṣù o ìmọ̀sí wàá fẹ́ kà ó rò bíi pé mo gbẹ̀san ni kàmí ẹ̀sán bò mélòó lọ ní ìsìn ẹ̀sán bò ẹyọkan àtààbọ̀ ni. ẹyọkan àtààbọ̀ báyà kẹ́mi ọkà mẹ́ta àtààbọ̀ <laughs> ah, nìṣó ń lé ọ̀rọ̀ bright yàrá ojú ọjà. ajá balẹ̀. mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change télò ẹ̀ ni. <laughs> èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lóríṣiríṣi lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama educon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama educon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wẹ́ látọ̀nà jíjìn. o eight one six nine oh five oh one four oh. Oh eight one six nine oh five oh one four oh. ṣó ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ black friday ó fi wáyé nílé top success. sọ̀fẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ àtẹ́wọ́ gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé grace lábẹ́ bíríìjì makola ìbàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight. tuesday méje tó parí twenty twenty one feast of christ ni ọlọ́run ti máa gbére tó kù o. ọlọ́run máa yọrí ìdí máa yà ọ́ lẹ́nu sí rere. jésù kọ́rí òpin ọdún ìrìn àjò ọdún twenty twenty one seven tuesday prophetic early morning deal the last minute miracle ni ọlọ́run sọ fún wòlíì rẹ̀ ayọ̀rìndí oyèwùmí jp kò ń fẹ́ yọ̀ǹda fún gbogbo èèyàn adùn yóò tí ì lọ ayé ìṣìlẹ̀ kí wọn náà kú oríire àṣì ọlọ́run lẹ́nu wòlíì lẹ́yìn ìtàn ayé rẹ̀ padà ìwọ náà sílẹ̀ lárí ayọ̀ látọjọ́ tuesday sixteenth november bíi tuesday twenty eight ṣe kùtùkùtù òwúrọ̀ láago méje iṣẹ́ agbára yóò fi máa ṣe nígbà tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run alàyè àtàwọn olórí ẹ̀mí yóò máa pẹ̀lú bàbá àti màmá olùgbàlejò prophet and pastor mrs ayọ̀rìndé oyèwùmí jp ṣiṣẹ́ ìránṣẹ́ the feast of christ bible church number forty five àlàáfíà street mọ́kànlá ìbàdàn zero eight zero three three seven six six nine four zero tuesday ọ̀sẹ̀ ẹ̀rí rẹ̀ ó máa bọ́ sí torí pé jesus is real, heaven is real. the ace fashion academy ah. tún gbé nǹkan ara dé o wákọ bí a ṣe ń rọṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ìrọ̀rùn ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ lóní kẹwàá kọ́ṣẹ́ aṣọ ríran lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses ṣé ó dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńl ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ́ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege nídìí ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi Awolowo university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor omo house oni and sons ládojúkọ palms mall green road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́ lélẹ́yìí ẹ ò gbọ́dọ̀ míss afẹ́fẹ́ tó ń fẹ́ lọ́wọ́ yìí afẹ́fẹ́ ọ̀tun ni ẹ̀ẹ̀kan lọ́dún ló máa ń wáyé. kérésìmesì kérésìmesì kérésì. àwọn òbí ti ń gbáradì bẹ́ẹ̀ làwọn èwe ń fò fáyọ̀ bọ́dún kérésìmesì ṣe ń wọlé dé wẹ́rẹ́ fresh fm ìbàdàn tó ti ṣetán láti gbé kalẹ̀ nílànà ọ̀tun àwọn ẹ̀bùn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àtàwọn ohun mèremère tó lè múnú àwọn èwe wa dùn la tó ti pèsè sílẹ̀ fún ti fresh fm fada kérésì tọdún yìí gbogbo àwọn èwe tó ń wá lọ́dọọdún náà mọ rírì bó ṣe dòtò fresh fm fada christmas tọdún yìí ó tún lé kéńkà ẹ kú kérésìmesì wọ́n ti dẹ́. ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn ẹjẹ́ àjọmọ́ tẹ̀sí ọwọ́ iwájú lẹ́yìn tó jẹ́ pé àràrà dádúró. ó ti fàyè tè mo fún ọ ní ìṣẹ́jú ah, mẹ́wàá tó sẹ́kù. kọ́ba DJ Bright kan bá fún ọ pílò tẹ ìrọ̀rí. òwúrú lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Sunday Tribune ìròyìn mẹ́ta péré náà ní kàyínsì ṣe fẹ́rẹ́fẹ́fẹ́rẹ́fẹ́ ni lágbo òṣèlú níbi tí ìjọba ìpínlẹ̀ Bauchi tó ń ti ìjọba ìpínlẹ̀ Edo wọ́n pẹ́ gbọ̀ngbọ̀n làwọn wà lẹ́yìn ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ yìí aṣíwájú Ahmed Bọ́lá Tinubu wọ́n pé látàrí pé kó lọ díje dupò ààrẹ lọ́dún 2023 wọ́n pé àwọn rí i pé ó kájú ẹ̀ báwo ọ̀bá sì kájú lù ìyá ni ìyá nígbà tí ń gbẹnu ìpínlẹ̀ méjèèjì sọ̀rọ̀ níbi ìpàdé bòńkẹ́lẹ́ kan tí wọ́n ṣe láti jẹ́ kí wọ́n mọ̀ yìí pé gbọ̀ngbàgbà làwọn dúró lẹ́yìn Bọ́lá Ahmed ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni rasaq bello ọ̀sàgè ńlọ́pàbí yàbídún ọ̀rọ̀ ọ̀hún wọ́n pé ìpàdé kan wáyé ní ìpínlẹ̀ Bauchi tí wọ́n sì pé gbogbo àwọn tọ́rọ̀ kàn síbẹ̀ wọ́n pé níbi ọ̀rọ̀ ìwúrí èyí tí wọ́n sọ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yìí ni wọ́n ti ń ṣe àpèjúwe rẹ̀ wípé láti ọdún 1999 títí wọ ọdún 2007 tó fi ṣètò àkóso gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ Èkó ìyún gómìnà ní ìpínlẹ̀ yẹn wípé kò tiẹ̀ sí mọ́jàmọ́jà kankan tàbí àkúfàgò tó ń ti ọ̀pálámbà kankan nínú àpamọ́wọ́ rẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ sì rèé lágbo òṣèlú gbogbo bí ṣe ń tọ́ lẹ́sẹẹsẹ ńlá wọ́n ń rí wípé ọwọ́ rẹ̀ mọ́ kò sì ní ẹbọ kankan lẹ́rù sùúrù torí ẹ̀ làwọn fi mọ̀ yìí pé báwọn bá dúró mọ́ táwọn rọṣọ mọ́ táwọn sì dúró gbágbágbá lẹ́yìn rẹ̀ láti díje dupò ààrẹ lọ́dún 2023 yóò mú orílẹ̀-èdè wa Nàìjíríà kó tùbà tùṣẹ ẹ̀yìn òbẹ́ abala a ní abala b ni wọ́n yí pé àwọn èèyàn ṣàǹkóṣàǹkó lábẹ́ òrùlé orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressive Congress náà náà wípé àwọn rí wípé ìdàgbàsókè ó ti ń bá orílẹ̀-èdè wa Nàìjíríà o pàápàá ẹni bá sọ wípé ààrẹ Muhammadu Buhari ò ṣe nǹkan gidi lọ́rọ́yè ipò onítàn kàn wí wọ́rọ̀wọ́rọ̀ lẹ́nu ni àwọn yẹn ṣàǹkóṣàǹkó abíàṣẹ ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n pe ní lu Yobe ní ìpínlẹ̀ Yobe wọ́n pe wọ́n lọ rèé ṣe ayẹyẹ ti ọjọ́ bí pẹ̀lú ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ yẹn èyí tó sì jẹ́ wípé gbogbo àwọn lókọ̀ lókì ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n kọ̀ wọ́rìn wọ́n pe ẹni tí í ṣe alága fún gbogbo ìgbìmọ̀ tó jẹmọ́ ọ̀rọ̀ tí ń jáde lábẹ́ àwọn gómìnà àti àwọn gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Yobe Mai ni wọ́n ní ibi ìtànkálẹ̀ tí à ń ṣe ayẹyẹ ọjọ́ òbí pẹ̀lú ẹ̀ àti àwọn tí wọ́n lọ re ṣe bá ń kẹ́yẹ lánàá ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n ti ṣàpèjúwe ààrẹ Muhammadu Buhari bí ẹni tó kójú òṣùwọ̀n wípé kí bá ṣe wípé kọ́mọ̀dé aláṣejù ni àwọn àbá pé kó tún lọ fún sáà ẹlẹ́ẹ̀kẹta ni àti pé baba gan sọ wípé òun fẹ́ lọ rè é sinmi òun ò lè dupò kẹta àti pé kò tí ì sí nínú ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà pánìkan ṣepò ààrẹ ó tún dupò ẹlẹ́ẹ̀kẹta wípé ńgbà tó ti jẹ́ pé kì í ṣe ọ̀nà fún òun nìkan ni à ń tọrọ yọ èèyàn kù ńlẹ̀ kí wọ́n jẹ́ kẹ́lòmí ò ṣe wípé bí kì í bá ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀ pé ààrẹ muhammadu buhari ó kájú ẹ̀ láti ṣètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà èyí bẹ́ẹ̀ náà àwògede ń gbé ní ti ṣé àgbàgbọ́ wípé owó pẹ̀tùsígbèsè kan ti ń sọ wípé láti gbọ́ owó bùkátà gbèsè àjẹ́lẹ̀ owó oṣù tí àwọn ìpínlẹ̀ jẹ ní àwọn ìjọba jẹ láwọn ìpínlẹ̀ wọn tí wọ́n sọ wípé ìjọba àpapọ̀ fi ṣèrànlọ́wọ́ tí ń sọ wípé ní ti ìpínlẹ̀ Kogi ńṣe ló gbé owó ọ̀hún dà síbi tí ó ti mọ bímọ símọ rẹ̀ sí tí ò fi jẹ́ iṣẹ́ tí wọ́n rán tí ìjọba àpapọ̀ sì pa àṣẹ wípé e Central Bank of Nigeria e kí lọ́kàn wọn wọn èsè fòun àtijọba àpapọ̀ lẹ̀ àti ìpínlẹ̀ Kogi káwọn ọjọ́ máa fà láàrin ara wọn wọn pẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Kogi ìyún Yàyà Bello wípé àjọ EFCC tó gba owó padà náà ni ó tó dá padà sọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn ni ó wàá gbàdé ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ọmọ lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Sunday Tribune. bó o ní sọ tí Ọlọ́run báyìí ṣé fọ́n kan sí ni. n bọ́ bá fẹ́ mú kan wá ọya tó mú wá pàápàá ọ̀dà ìjà kọjá lọ sójú ìwé kẹta ó lé ní ogún nínú ìwé ìròyìn Sunday Sun tó jáde fún tàárọ̀ yìí níbi tí ẹni tí í ṣe gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé tó gbé la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kẹ̀kẹ́ pé àwọn tó di dandan fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láti ṣe kórílẹ̀-èdè nàìjíríà ò lè wà lọ́kàn òǹlẹ́lẹ́yìí o wọ́n ní àwọn oníròyìn wọ́n gbé súnmọ́ gómìnà yìí pínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní ẹ̀yìn gẹ́gẹ́ bí ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP èyí tí í ṣe ẹgbẹ́ alátakò síjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ bá lè lórí ọ̀fẹ́ láti rí ààrẹ jókòó bá ààrẹ ṣèpàdé papọ̀ lónìí àwọn kíni nǹkan tẹ́lẹ̀gbàrí orílẹ̀-èdè nàìjíríà nímọ̀ràn lé lórí o lórí ipò eléyìí tí orílẹ̀-èdè nàìjíríà wà lásìkò tá a wà yìí pàápàá bá a bá ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan orílẹ̀-èdè wa nàìjíríà tẹ́sẹ̀ rẹ̀ ń mì àti ètò ààbò eléyìí tó fẹ̀gbẹ́ wọn gànà wọn ni gómìnà ṣèyí mákindé ṣàlàyé wípé báwọn bá lè lórí ọ̀fẹ́ rẹ̀ àwọn ó sì sọ fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wípé àfi dandan kí ààrẹ ó ní ẹ̀mí ìgbẹ́kẹ̀lé o nínú gbogbo àwọn ẹ̀yà yòókù náà tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà láti lè jọ kọ́mọ lùbọ́ papọ̀ kí wọ́n jọ mọ́ ṣiṣẹ́ ìṣàkóso fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní gómìnà ṣèyí mákindé ṣàlàyé ó ní ẹ̀yin náà wò ó bàbá ń sọ̀rọ̀ àwọn lọ́gàálọ́gàá nídìí ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀rí wípé kò sí èèyàn kankan láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè wa nàìjíríà oníṣẹ́ ààrẹ fẹ́ pé kò sí èèyàn kankan láti ẹ̀yà yìí tí ń bẹ lẹ́nu iṣẹ́ ológun lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ó ní àfikáàrí orílẹ̀‐èdè yìí kí wọ́n ṣe dọ́gba o láàrin ẹ̀yà mẹ́yà lórílẹ̀‐èdè wa nàìjíríà bórílẹ̀‐èdè nàìjíríà bí yóò bá wà ní ìṣọ̀kan ìròyìn yẹn náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ inú ìwé ìròyìn Sunday Sun lójú ìwé kẹta ó lé ní ogún ibẹ̀lẹ́ ti gba balance ìròyìn yẹn ṣẹ̀wárí nínú ìwé ìròyìn Sunday Punch lójú ìwé karùn-ún bẹ́ẹ̀ wọ́n ní àbọ̀ ìwádìí kan lọ́mọ̀ jáde wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àpapọ̀ àwọn olóṣèlú mẹ́rin ó lé ní ọgọ́sàn-án one hundred and eighty four àwọn aṣáájú àwùjọ àwọn oníròyìn àtàwọn míì òun náà ni wọ́n ṣekú pa lórílẹ̀‐èdè nàìjíríà o láàrin ọdún twenty nineteen sí ọdún twenty twenty abọ́ ìwádìí kan òun ló gbé jáde bẹ́ẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn yẹn lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch àwọn agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan náà ni wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní nàka àléébù sí iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ wa nàìjíríà wọ́n ní àkúnfàyè ọgbà ẹ̀wọ̀n wọ́n láwọn ọlọ́pàá là bá di ẹ̀bí rẹ̀ rú o pẹ̀lú bó ṣe jẹ́ pé ó kéré tán ìdá àádọ́rin seventy percent àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n ló jẹ́ pé wọn ò tí ì gbé wọn sí iwájú ilé ẹjọ́ pé kí wọ́n gba ìdájọ́ ní tààràtààrà o lórí ẹ̀ṣẹ̀ eléyìí tí wọ́n kà sí wọn lọ́rùn ìgbákejì ààrẹ náà sì sọ̀rọ̀ lábẹ́rò yẹn ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò wọ́n ṣe àlàyé ìdí tá a gbọ́dọ̀ fi ṣe àtúnṣe lẹ́ka ètò ìdájọ́ wa lórílẹ̀‐èdè nàìjíríà kọ́ yá kankan ju ti àtẹ̀yìnwá lọ ìròyìn yẹn náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé kẹrin ni ẹ ti lọ rè gba balance ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch. bí ọ̀sẹ̀ ká tó sí ojú òpó lẹ́ẹ̀fààyè gbà wọn èèyàn wá lé kẹ́ẹ̀ bá ní tọwọ́ bọwọ́ jẹ nínú àwo kan oṣù inú ìwé ìròyìn ti Sunday Vanguard ìròyìn kan náà sún yọ̀ ń bẹ̀ o lójú ìwé ọgbọ̀n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyètọ́lá fi pé ìpínlẹ̀ Ọ̀ṣun kì í ṣe ìlú tẹ́yẹ lè sọ di orí àkìtàn tí a máa da ìdọ̀tí ìwà àbàjẹ́ sí o láti máa jẹ́ wípé àwọn kan máa di búrúbà àràbòrò bẹ́ẹ̀ pé àwọn àdá ètò àkóso ìpínlẹ̀ Ọ̀ṣun rú ó pé ọjọ́ tì nígbà tí ń sọ̀rọ̀ wípé àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí bí adìẹ ti ń ṣàyọ o pẹ̀lú àwọn kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì fi ẹnìkan ti ṣe tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adélọ́wọ̀ Adébíyí ṣe olórí àwọn ikọ̀ tí ó ìpínlẹ̀ Ọ̀ṣun wọn pé níbi ọ̀rọ̀ ọ̀hún tó wípé ẹni ti ṣe kọmíṣánná fẹ́tọ̀ òròyìn ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Fúnkẹ́ Ẹgbẹ́mọdé iná ni wọ́n pe ó ti tú àṣírí gbogbo ohun tí ó gbọ́ lábala ti pé àwọn kan wọ́n ń pé sùúrù láti ba nǹkan jẹ́ mọ́ ètò àkóso ti ìpínlẹ̀ Ọ̀ṣun lórí gómìnà Adégbòyèga Oyètọ́lá wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó pe kọ́ńkálukú ọlọ́rẹ̀ wọ́ sí o kí wọ́n sì wábi sinmi sí torí pé ìpínlẹ̀ Ọ̀ṣun ohun tó ní ṣe pẹ̀lú ètò ààbò tó ní ṣe pẹ̀lú ètò ìlera tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti ètò ìmáyégbádùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọjà òun lógún bẹ́ẹ̀ sì ni òun ọ̀kan yẹn àwọn ọ̀dọ́ kéré pẹ̀lú tèdórí àwọn arúgbó ó pé kí wọ́n ní wọ́n fẹ́ sọ wípé òun ṣe lágbo òṣèlú tàbí pẹ̀lú àbí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fẹ́ sọ wípé wọ́n fi bàdújẹ́ mọ́ òun lórí ó pé kó ń kálukú ọlọ́rìí ìwà àbíwọ́ sí ọmọ ẹ̀ lójú ìwé ọgbọ̀n ìwé ìròyìn ti Sunday Tribune. ọjọ́ ti lọ ṣùgbọ́n kó tó di pé àwa náà mọ̀ lọ láàárọ̀ yìí ẹja sáré ba tètè tí àwọn ìròyìn kò ṣeé mọ̀ gbọ́ eléyìí tá a tó gan ni rẹ̀ nínú àwọn ìwé ìròyìn tá a kó wa dé lójú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní Davido ìyàn David Adeleke gbajúgbajà òǹkọrin àgbáyé ọmọlẹ́wà Nàìjíríà wọ́n ní yọ bẹ̀rẹ̀ ìlànà o láti pín owó kan eléyìí ti ṣe ọ̀tàlénígba mílíọ̀nù náírà ó dé mẹ́sàn-án two hundred and fifty one million naira ṣé gbogbo àwọn ilé tọ́jẹ́ ti ọmọ aláìlóbìí ti ń bẹ yíká lẹ́wà Nàìjíríà ó sì ti wá jẹ̀jẹ̀ ó pé lọ́dọọdún lòun ọmọ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Nasarawa Athairu Bafarawa ó ní ìwọ̀ kanjú àgbáà ni kéèyàn ṣẹ̀ṣẹ̀ ṣe ìjọba tán gẹ́gẹ́ bíi gómìnà kó tún àwa máa du ipò sẹ́nítọ̀ ìyún náà ń nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ kòwé mọ̀ kékò sí à sẹ́nítọ̀ Gbẹ́ngà Àlùkò wọ́n ní wọ́n yọ̀ ṣubú lulẹ̀ o nínú ọ́fíìsì wọn ti ń bẹ nílùú Àbújá ibẹ̀ náà ló sì gbàjẹ́ ìpè ọlọ́nkọ́ba òkè kó dẹlẹ̀ fún gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló ká ń kó ròyìn yẹn. ó dáa àfihàn mọ́ wa lọ́díjẹ́ bright ṣé a lè fààyè gbàyàn kan àbí ká mọ̀ múra lé olúwa wa jẹ́jẹ́ ká lọ rèé sin lọ́hùn. ẹ lọ́hùn. káàárọ̀.